Otasansan rédíò and TV. bàbá Olúwatósìn ó bá gbéra ó lọ pàdé ẹni tó rí fóònù e mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí parí o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ kú Olúwatósìn ọmọ akẹ́kọ̀ọ́ Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì tó wà ní Àgọ́-Ìwòyè bó ṣe dolóògbé bí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe rọ̀ máwọn ọlọ́pàá bó ṣe di wípé wọ́n lọ ń kóyàn ní ibùdókọ̀ ibi tán ti wọkọ̀ kan ní àgọ́ tó fi wá so mọ́ òṣìṣẹ́ àwọn ọlọ́pàá mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. ìtí bàbá olúwa tó sìn ìtí wa tó ń kọ́ lóminú tó sì ń kàyéfì ní wípé bóò ni ìṣẹ̀lẹ̀ ó sì ṣẹlẹ̀ ní àgọ́ tí wọ́n padà lọ rí òkú ọmọ ọ̀hún ní òde rẹ́mọ distance yẹn ti jìnnà jù ṣe é tán ti fọ́gi mọ́ lórí tẹ̀jẹ̀ tí ń bò bó ló ṣe lè dé bó ló ṣe fẹ́ dé rìn àbí dé òde rẹ́mọ àti pé bó ni ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá tí wọ́n gbé kúrò ní àgọ́ garage tí wọ́n gbé lọ sí police station wọn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 àti etí tó ń gbọ́ mi lórí ìkànnì yìí ọbẹ̀ Èdùmàrè kò ní jẹ́ ká ẹ fojú sunkún ọmọ ọmọ ò ní kú mọ́ yín lójú o ẹ̀ ní mọ sàárẹ̀ ọmọ láṣẹ Èdùmàrè àtàkọ́bí ọmọ àtàbí gbẹ̀yìn àti gbogbo àwọn ọmọ wa pátá ọbẹ̀ Èdùmàrè kò ní jẹ́ ká fojú sùn kọ̀ọ̀kan nu wọn o ó lágbára o ìṣẹ̀lẹ̀ olúwatósìn ọ̀nàdàpọ̀ ọmọléèwé ọlábísí ọ̀nàbànjọ fásitì tó wà ní àgọ́ òwòye hmm. òun làmú wà làmú wà o kí ló ṣekú pa olúwatósìn ọmọ akẹ́kọ̀ọ́ onípele kẹrin four hundred level tó kẹ́kọ̀ọ́ nípa computer science ní Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì lágọ̀ọ́wọ̀yè nípínlẹ̀ Ògùn bó ni ọkùnrin akẹ́kọ̀ọ́ yìí bó ló ṣe dolóògbé bó ló ṣe di ẹni tí wọ́n ń bá òkú rẹ̀ lé ẹ̀gbẹ́ títì. Huh ó lágbára o. gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe ọjọ́ keje oṣù kejìlá ọdún 2023 òní Olúwatósìn ńlọ́dágbére ńlọ́dágbére nílé fún àwọn òbí rẹ̀ wípé òun fẹ́ lọ kópa níbi ètò ilé ìjọsìn wọn kan ètò àdúrà kan ìpàgọ́ lè jọsìn wọn kan tí wọ́n fẹ́ ṣe ní ní àgọ́ nípínlẹ̀ Ògùn olùwà tó sì jáde lé ó yẹ kí ó tásìkò tó yẹ kí olúwa tó sìn ó tásìkò tó yẹ kí ó padà wálé àwọn òbí rẹ̀ wọ́n retí rẹ̀ títí wọn ò rí i níbo lolúwa gbà lọ wọ́n pe nọ́mbà nọ́mbà ò lọ nọ́mbà ń dún garangaran garangaran wọn ò rẹ́ni gbé nọ́mbà wọn ò rẹ́ni gbé fóònù Olúwatósìn ńgbà hmm. tó yá níbi ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin òní wọn tó rẹ́ni gbé fóònù Olúwatósìn ẹni tó gbé fóònù bá ní à. Ah, òun rí fóònù ẹ nítorí ní o ẹ̀gbẹ́ títì lòun ti rí fóònù ẹ o òun kọ́ lòun ní fóònù òsìmẹ́tò ní fóònù o tẹ́ bá fẹ́ gba fóònù yín ẹ máa bọ̀ níbi báyìí báyìí báyìí báyìí ìbẹ̀lẹ́ ti rí fóònù yín gbà bàbá Olúwatósìn ó bá gbéra ó lọ pàdé ẹni tó rí fóònù ẹ hmm. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí parí o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ kú Olúwatósìn ọmọ akẹ́kọ̀ọ́ Ọlábísí Ọ̀nàbánjọ yunifásitì tó wà ní Àgọ́ Ìwòyè bó ṣe dolóògbé bí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe rọ̀ máwọn ọlọ́pàá bó ṣe di wípé wọ́n lọ ń kóyàn ní ibùdókọ̀ ibi tán ti wọkọ̀ gáràjì ọlọ́kọ̀ kan ní Àgọ́ tó fi wá so mọ́ òṣìṣẹ́ àwọn ọlọ́pàá ní àgọ́ police station hmm, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. bàbá olúwa tó sìn ó lọ rìpọ́ọ̀tù ní police station wípé òun wọ́mọ òun o òun ò rí olúwa tó sìn tó jáde lé o ṣùgbọ́n àwọn pe nọ́mbà ntáwọn rí ẹni tó gbé nọ́mbà ntáwọn rí ntáwọn gbọ́ ẹni tó sọ rèé o bàbá tó sìn ó sọ fún iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n bá fi àwọn ọlọ́pàá wọ́n fi ránṣẹ́ tẹ̀lé bàbá Olúwatósìn láti lọ sí ọ̀dọ̀ ẹni tó sọ wípé òun rí fóun e fóun tó jẹ́ ti Tósìn nígbà kan débẹ̀ wọ́n ṣàlàyé bóun ṣe rí fóònù ọlọ́pàá bá wọ́n bá mú wọ́n bá mú un wọ́n gbé odi e, police station wípé kó máwọn yóò máwọn pé àwọn nílò rẹ̀ fúnṣẹ́ ìwádìí yóò sì máa wọn dé ibi tó ti rí fóònù Olúwatósìn bàbá Olúwatósìn náà tẹ̀lé wọn lọ ó tẹ̀lé wọn lọ síbi tó ti ní òun rí fóònù Olúwatósìn e nígbà kan débẹ̀ hmm, ọ̀tọ̀ ni tí wọ́n bá o ọ̀tọ̀ ni tí wọ́n bá tí wọ́n bá ó lágbára ó nínú jẹ́ bà lọ́kàn jẹ́ púpọ̀ nígbà tá a débi tí àbókí yìí tó lòun ti rí fóònù he wọn Sàlámì wọn fi mú fílẹ̀ wọn sì padà rí òkú Olúwatósìn hmm, tí wọ́n ti rì mọ́bì kan lẹ́gbẹ̀ẹ́ gbó nígbà tí wọ́n ṣèwádìí títí inú ìwádìí ni wọ́n ti gbọ́ wípé Eh, ìjọba àbílẹ̀ kan ìjọba àbílẹ̀ agbègbè yẹn pé ní ọlọ́sìn òkú olúwa tó sìn mọ́ ẹ̀gbẹ́ títì tí wọ́n ti rí yẹn hmm. torí òórùn torí pé olúwa tó sìn ti kú nígbà tó bá fẹ́ tó òórùn ẹ̀ fẹ́ máa dá nǹkan lẹ̀ ó àwọn ìjọba àbílẹ̀ àwọn elétò ìlera níjọba àbílẹ̀ yẹn òun ni wọ́n fi lọ sin Olúwatósìn síbi tí wọ́n sin sí yẹn. ọ̀rọ̀ yẹn náà tó alága ìjọba àbílẹ̀ yẹn ọ̀rọ̀ náà tó létí wọ́n sì ṣẹ́gun tó yẹ kán ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí bàbá Tósìn jẹ́ ó ní òun gbà fọlọ́run wípé bọ́lá ṣe pé ọmọ òun ó rìn yóò kú náà ló ṣe kú yẹn ṣùgbọ́n bàbá Tósìn ní lẹ́yìn bí ọjọ́ kejì ọjọ́ kẹta tóun ti gbà pé ọmọ òun ti kú tóun ti gbà bó ṣe rìn bó ṣe jẹ́ ó ní ní ẹni tó jẹ́ àbúrò bẹ́gbẹ́ Olúwatósìn sí ni ó ní ní ọ̀tún wa ń gbọ́ nǹkan míì látẹnu rẹ̀ wípé ah à ń gbọ́ ìṣẹ̀lẹ̀ kan báyìí báyìí báyìí tó ṣẹlẹ̀ ní àgọ́ wọ̀ ní àgọ́ garage ibùdókọ̀ tán ti wọkọ̀ ní àgọ́ pé ìjà kan wáyé láàrin ọkùnrin kan àti àwọn àwọn olóyè ẹgbẹ́ ọlọ́kọ̀ ní ibùdókọ̀ yẹn tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn le débi pé wọ́n ní wọ́n fọ́gi mọ́ ènìyàn lórí kọ́mọ́ wàájọ́ jẹ́ pé tó sìn òun náà ni ẹni tí wọ́n fọ́gè wọ́n fọ́rin mọ́ lórí nígbà náà ah, ọ̀rọ̀ yẹn tún ya bàbá tó sìn lẹ́nu pé ah, èwo tún leléyìí o ó bá tún gbéra ó tún lọ sí police station rí pé ah, nítorí tún gbọ́ nítorí tún gbọ́ nítorí tún gbọ́ rèé o. ká má fọ̀rọ̀ gàn ká má fọ̀rọ̀ gàn olúwa tó sìn òun náà ni ọkùnrin tí àwọn lórí àwọn awakọ̀ ní àgọ́ garage òun ni wọ́n fọ́rin mọ́ lórí kí wá ló dé kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi fọ́rin mọ́ tó sìn olúwa tó sìn lórí wọ́n ní olúwa tó sìn ń ṣe wàásù ó ń ṣe sẹ́yìn rere ní inú gáràjì àwọn olórí ọlọ́kọ̀ àwọn olórí awakọ̀ yìí sì sọ fún wípé kó kúrò nínú gáràjì kó má ṣe wàásù nínú gáràjì pé ó fi tiẹ̀ kó bá fi tiẹ̀ dìstọ́pù àwọn tó wà nínú àwọn awakọ̀ tán fẹ́ wá wọkọ̀ nínú gáràjì mo rò bí wọ́n ní olúwa tó sí ò tètè dáhùn kò gbọ́dọ̀ sí wọn lẹ́nu kò kúrò nínú gáràjì bọ́rọ̀ yẹn sì diran tó nìyẹn ọ̀rọ̀ diran tó débi pé wọ́n fọ́gi mọ́ afọ irin iron rod wọ́n fọ̀ mọ́ Olúwatósìn lórí ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí í tọ ẹ̀jẹ̀ bo tó sìn ọ̀rọ̀ yẹn lè débi pé àwọn ọlọ́pàá dá sí i àwọn ọlọ́pàá dé wọ́n gbọ́ sọ̀rọ̀ yẹn wọ́n sì wá sí ibùdókọ̀ yẹn ìyẹn gáràjì àgọ́ yẹn wọ́n ní wọ́n gbé Olúwatósìn kúrò ní ibẹ̀ wọ́n sì gbé lọ sí inú gáràjì sí àgọ́ station wọn sí police station tiwọn. ṣùgbọ́n ìyàlẹ́nu bẹ̀ tó ṣókùnkùn wá ni wípé lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá yẹn tí wọ́n gbé Olúwatósìn kúrò ní àgọ́ gáràjì yẹn tí wọ́n gbé lọ sí police station wọn lẹ́yìn ìgbà náà ni wọ́n ní wọ́n padà rí òkú Olúwatósìn ní ibi tí wọ́n rí tí wọ́n ti rí yẹ kó tó di pé àwọn elétò ìlera níjọba àbílẹ̀ ibi tí wọ́n ti rí yẹn òde rẹ́mọ. ìtí bàbá olúwa tó sìn ìtí wa tó ń kọ́ lóminú tó sì ń kàyéfì ní wípé ah, bóò ni ìṣẹ̀lẹ̀ ó sì ṣẹlẹ̀ ní àgọ́ tí wọ́n padà lọ rí òkú ọmọ ọ̀hún ní òde rẹ́mọ distance yẹn ti jìnnà jù ṣe ìtàn ti fọ́gi mọ́ lórí tẹ̀jẹ̀ tí ń bò bó ló ṣe lè dé bó ló ṣe fẹ́ dé rìn àbí dé òde rẹ́mọ àti pé bó ni ẹni tí àwọn ọlọ́pàá tí wọ́n gbé kúrò ní àgọ́ garage tí wọ́n gbé lọ sí police station wọn bó ló ṣe wá di ẹni tí wọ́n tún rí ní òde rẹ́mọ ṣe rí i pé ọ̀rọ̀ yẹn ti ta kókó níbẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti ta kókó nígbà tí ọ̀rọ̀ yẹn tó tojú sú bàbá Olúwatósìn ó bá tún gba ó bá tún ó bá tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí tọ́wọ́n bá kan tiẹ̀ kó ṣé irú ọ̀nà tó yẹ kó gbà kú rèé àbí ṣé kìí ṣe wípé nǹkan kan wà láàrin ọ̀rọ̀ yẹn bó o ní ẹni tí iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí wọ́n mú kúrò ní àgọ́ garage lẹ́yìn tí wọ́n ti fọ́gi mọ́ tán ti fọ́ni mọ́ lórí ní àgọ́ garage tí wọ́n sì gbé lọ sí police station wọn tó wá dẹni tí wọ́n tún rí ní òde rẹ́mọ ṣẹ́ni pé ọgbà ìfura ọgbà iṣẹ́ ìwádìí ọ̀rẹ́ kíni mú iṣẹ́ ìwádìí ṣùgbọ́n ká má ń lọ wo na ká má fọ̀rọ̀ gùn púpọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ẹ́ ọkùnrin tí wọ́n ní ọfọrin mọ́ Olúwatósìn lórí ní àgọ́ garage àti àwọn ọlọ́pàá tí wọ́n lọ gbé tí wọ́n lọ mú Olúwatósìn kúrò ní àgọ́ garage wá sí police station wọn wọ́n ní pé wọ́n ti wà ní àtìmọ́lé o wọ́n ti wà ní àtìmọ́lé ọlọ́pàá wọ́n ti wà nù gbaga fún tẹ̀síwájú ìwádìí láti mọ ọ̀rìnkìnìwín bíṣẹ̀lẹ̀ náà sì jẹ́ gan-an kó lè yé gbogbo ayé torí pé kì í ṣẹran ló kú ọmọ èèyàn ó lágbára o ó lágbára o ó lágbára o àbí bọ́rọ̀ bá ṣe jẹ́ níbi tí iṣẹ́ ìwádìí bá dé dúró tá a bá ti gbọ́ tuntun tá a bá tún ti rí tuntun lórí ìṣẹ̀lẹ̀ yìí á padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí láti wá sọ fún yín níbi tí iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá ibi tó dé dúró lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè èmi àti yín àní fojú sunkún ọmọ o àní gbọ́mọgbò àní gbọ́mọgbìn láṣẹ Èdùmàrè he ó lágbára o ẹ wò ó ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́ ẹ bá ti e, subscribe sórí ìkànnì wa ó ta sánsán rédíò TV Yorùbá ẹ bá ní subscribe sórí ìkànnì yìí ẹ bá ní tẹ notification bell àgòrán mi létí kẹlẹ́ máa láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o títẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè hmm, ó lágbára o.